Kí ni mo tún mú wá fún wa ní lónìí? Òun ni àsèjẹ aṣínà ọlà. Àsèjẹ aṣínà ọlà. Ọ̀gà gbígbẹ ní òun, chameleon gbígbẹ. Báwo la ṣe ṣàsèjẹ yìí? Ẹ bá mi wá ẹja àrọ̀, ẹ, ẹja àrọ̀. Oyè ni o, tí ò tí kú. Ẹ bá mi wá ẹja àrọ̀ oyè tí ò tí kú ẹja ẹja àrọ̀ ẹja àrọ̀ tí ò tí kú ẹ bá mi wá ẹ bá mi gé sí méjì tá bá gé ẹja àrọ̀ yìí sí méjì báwo la ṣe ṣe ẹ jẹ́ ká kó sínú ìkòkò tá a fẹ́ fi ṣe àsèjẹ ẹ jẹ́ ká wá ọ̀gà ọ̀gà gbígbẹ odidi ni o odidi ọ̀gà gbígbẹ kan jẹ́ ká lọ ọ̀gà yìí kó kúná tọ́gà yìí bá kúná tán kí ló tún kù tá a wá ẹ bá mi wá ewé onítìkùtì ewé tòmátósì Ṣùgbọ́n tí a bá fẹ́ já ewé yìí, onítìkutì ni ká pè é. Ká gbá ewé yìí lẹ́ẹ̀mẹta, onítìkutì, onítìkutì, onítìkutì, lọ ti owó ńlá ńlá wá fún mi láti òní yìí Kọ́nà mi ṣí, kọ́nà mi là. Oré ńlá ńlá ni kó lọ tì wá fún mi o. Iṣẹ́ ńlá, iṣẹ́ kékeré, owó ńlá, lọ bá mi tì wá. A wá jẹ ewé onítìkutì yìí. Ẹ jẹ́ ká lọ pẹ̀lú ata jọ̀sìn. Ẹ jẹ́ ká da ọ̀gà gbígbẹ tí a ti lọ̀ lọ́tọ̀ yẹn, ẹ jẹ́ ká dà papọ̀ mọ́. Ẹ jẹ́ ká fi ṣe ẹja àrọ̀ yìí lépo níyọ̀. Ẹ má gbàgbé, ìwọ tó bá ní owó coins, owó àtijọ́ tá ń ná yẹn, coins tó bá ní, lọ ra owó ẹyọ, ẹyọ kan ṣoṣo, sọ sínú àsèjẹ yìí, ẹ jẹ́ ká jẹ ẹ́. Ká mú owó ẹyọ yìí, tí a bá jẹ àsèjẹ yìí tán, ká mú owó ẹyọ yẹn, ká lọ tọ́jú ẹ̀ pamọ́ sínú ilé. Ọjọ́ mii ta tí fẹ́ tún àsèjẹ yẹn ṣe, ẹ jẹ́ ká tún tún ṣe. Ìwọ tó bá tún wá rí owó ẹyọ, o lè lo hundred naira tuntun. Ṣùgbọ́n hundred naira tó bá máa fi sínú àsèjẹ yìí, o ò ní lọ ò wá fi sí lódidi bẹ́ẹ̀ ni o, wà ṣe papọ̀ mọ́ àsèjẹ yẹn. Tó bá jiná tán tó bá jẹ́, wà á lọ tọ́jú owó yẹn. Kò jù bẹ́ẹ̀ làdúrà ó gbà. Subscribe sórí YouTube channel wa kí ẹ lè máa wo ọ̀pọ̀lọpọ̀ fídíò míì tí a ń gbé bọ́ta. Àìní ṣàṣetì o.